وكلها وأخبرتها من كل الرياح والسحاب المسخر بين السماء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 الحمد لله أطلع يسمي قرأت كريفان النبي صلى الله عليه وسلم أن ربنا وما جنة هو اللهم سلسلنا النبي ما نسألك ولا أتي أوانا الصحابة كي أوانا كلام الله كريفان النبي صلى الله عليه وسلم nínú ọ̀pọ̀ ìyàmà dáni kò lè sàyàgbàgbà kókò lábára kó nígbò kan kó nígbò kan láti fi ara àwọn ènìyàn ọlọ́run àwọn àmì tó gbọ́nà ọmọ rẹ̀ ó jẹ́ àwọn pàdé rẹ̀ lọ́nà lẹ́yìn ọba ọmọ rẹ̀ àmì ìjọ́nà ọmọ rẹ̀ ọsọ́wá fi àdáwò tí ó kọ̀ aláyé tó fi jẹ́pẹ́ dáàmà sọ yọ́rọ̀ ìsàkó dáàmà sí tàbí dáàmà sí yọ́rọ̀ ìsàkó dáàmà sọ á jẹ́ àmù ọ̀gá orin ni àmì ọlọ́pàá tó kọmọ́jẹ́mì àtẹ̀yìn kábàbẹ̀ débi ìbínú ọlọ́run àtúwájú bẹ́rẹ̀ ọ̀sọ̀ tààlà wípé àlákọ̀ ẹlùkọ̀ yìí àfi ẹlùkọ̀ yìí àfi kọ́ ní kùbẹ̀rẹ̀ rí nígbàtà kùkù díẹ̀ àwa ní sunday november ọdún àdìlótẹ̀lẹ̀ ìgbọ́gbọ́wá sí ẹ̀ta òní àtúpàdé bíi àìmọye òjòlọ́wọ̀ wẹ́rẹ̀ yẹn ló ti rọ̀ tílẹ̀ tí mú àlùbọ́nà tó sùkánà ọ̀tàrà tó sẹ́wàkù lórí ìbádà rẹ̀ ọsẹ́wàkù lórí ìmọ̀ àjú ilẹ̀sẹ̀ ọsẹ́wàkù lórí ìmọ̀ ọwọ́ ojú àánú rẹ̀ à ń bẹ ìjọ kan sọ rẹ̀ kọ́mọ̀dì àtán sórí ìbínú rẹ̀ wọ́n ìdá ìfọ́ afílẹ̀ dàgbà mọ́lọ́mọ̀ sùkánà ọ̀tàrà kọ́mọ̀sà àbánikọ́ ju bí a ṣe ń fẹ́ lọ tipẹ́tipẹ́ adúró láti tó fẹ́ tó bí oṣù méjì ó lé díẹ̀ sẹ́yìn lórí ayà tí Allah subhanahu wa ta'ala tó fi ń bá ní sọ̀rọ̀ pé a'udhu billahi minash shaitani rajim wa ilahukum ilahun wahidah لا إله إلا هو الرحمن الرحيم ọba yìí ọba kan ni ẹni kankan ọ̀rẹ̀ lọ́wọ́ nígbàtí ìdásánmà àtìlẹ̀ kọ̀sẹ̀ ń bá dá sí tí èpé tó pé fún kàlùkù olórí ibú olóṣẹ́bẹ̀ olórí òṣèǹkàkàtọ́nà náà sáájú nínú fíkà rẹ̀ náà ni ẹni tó bá yóò òun lójú ó yóò ẹni orí ń pánu yìí òun lójú bí ọpa ẹni tí rẹ̀rìn orí náà ni ẹni tí ń orí náà ni la ilaha illa huwa ar kò sí ẹni tí ìjọsìn ọba tí kẹrẹ̀ kárí gbogbo ẹ̀dà rẹ̀ pátá láyé arọ̀ríhù ọba tí ó sa àwọn ti ẹ̀dẹ̀ kẹkẹ́ jọkàlìkìyàmà ayá ìwò kẹmẹ̀ ẹ̀dàkárọ̀ àwọn ará mọ́ká àwọn obìnrin ló mọ́ wọ́n mú ayà wọ́n mú ní nǹkan ayẹyẹ wípé a máa tẹ̀sìmọ̀rún náà ilẹ̀ àmá yàkúrò ohun àbúgbàdùn كيف يسع الناس إله واحد وهذا الكون tí a bá bí pé sáyé kan China yóò rí bẹ́ẹ̀ ara yẹ́nà ní India yóò rí bẹ́ẹ̀ orí Nigeria yóò rí bẹ́ẹ̀ orí America yóò rí bẹ́ẹ̀ kẹ́yìnfà yá sàwọn lẹ́sà ìlàwó wà nínú bóò ní ó sì wá jẹ́ pọ́lọ̀ nǹkan o ní ọ wà tó gbogbo ayé wọn ayé ìpọ̀ tó kọjá pé ẹnìkan ní ọ̀pọ̀ tó rẹ̀ lọ ọlọ́run ni wà máa ń kọ́dà ọmọ àpọ̀ ọdún in tó kó pápọ̀ lọ́pọ̀lọ́ nàbí adama ni wípé wọ́n mọ́ pàtàkì ọlọ́pù sí subhanahu wa ta'ala ẹmbásì lè ṣe le ló lè kọ̀tún ayé kọ́dà kọ̀jẹ́ james hundred ló tẹ̀lé ìnà fi kọlọ́pì sàmàwá ti wọlé àrùn ọlọ́lẹ̀ dájú níbi ẹ̀dá sánmà àti ilẹ̀gán ẹ̀dá sánmà sánmà ó ti tó lè rò wípé ọba o ní kọ̀rẹ̀ ní kọ̀lfàmù kẹ tí a wáyé pé tàbí sẹ́mẹ̀ yẹn lọ́nà kí ó jẹ́ àwọn ọmọ ẹ̀dọ́ nìkan sí mọ̀ wá rọ̀fà àmọ̀wá ti bí kúrẹ́ ní àmájì mo gbé sẹ́mẹ̀ mo gbé sókè mo mọ́pa láì sókò mẹ́ fàhálítàrọ̀ fi àmì fùtúrù ṣe rí òǹbẹ̀ níbi tó ti rò pé ọ́ ah, bí sẹ́mẹ̀ ìsìwádà tó pop bẹ́ẹ̀ sí rí ẹ̀rí sí tó orí pé yọ́ dẹ̀lùkọ̀lẹ̀ náà sílì tẹ́ẹ̀lẹ̀ asbestos orí pé yọ́ dẹ̀lùkọ̀lẹ̀ náà tó bá wá jẹ́ kọ́lọ̀mọ̀ bá rà nẹ́nìkan sọ̀sọ́làm sí wa tí ànábì wá dáyé tó wá sọ fún àpé òjìsí ọlọ́run ní mi káàrọ̀ wá ní ó ní ìsìnkìyàn ìkójìsí ọlọ́run ní mi ló pílá apáta òkú àpáta ní ẹ̀yìn ọbórí òkú kò sì ló wáyé àpáta bá fòkè ní déédé ibi òkú náà ó sì ló wáyé jẹ̀mọ́ àwọn èèyàn kàsí tó tóbi àti òní kàsí tó tóbi kí wá ní òkúta kọ́lọ̀ fẹ́jọ́ gbọ́mọ́sánásí

ẹ̀dàkùn pẹ́ntà wọlé nǹkan zama bó sì ṣe wà ní tó fi lọ bàbá wa gbó iní gbú àwà náà lọ nílé ọlùkùwẹ̀ ẹ̀dà gbó ti dásàmẹ̀ ìgan ó ti tó ní ẹ̀ ilẹ̀ náà wá nítorí wípé in ti bẹ́ yàtọ̀ wọn kò tọ́sí ṣùgbọ́n ilẹ̀ ilẹ̀ kan náà ni méjì wá ní ọlọ́run wá pa méjèèjì pọ̀ sẹ́yọ kan ṣùgbọ́n bẹ́ẹ̀ bá lọ náà ìrẹ́ lẹ́mọ̀ kan ilẹ̀ lẹ́mọ̀ bí kìláàfì samawati lọ́sí sama ọ̀dà ìwò ọlọ́run wá kọ́kọ́ dánú méjèèjì apákan àfà wọ́n ni ilẹ̀ lọ́lọ́pọ̀ kọ́dá kí ọkọ̀ ọ̀rọ̀ ilẹ̀ lẹ́yìn ìbàtọ̀ dálẹ́ta ló tó wá lágídé sánmà ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó mú fàfà lọ púpọ̀ ní apákan àfáà ní sánmà ìjọ́sọ̀rọ̀ kọ́dá lẹ́yìn ìgbà náà wá sí àdákìní lọ́sẹ̀ tẹ́lẹ̀ ó ní sọ pàlú sọ́rọ̀ ìgbàkọ̀rọ̀ ìgbé wọ́lẹ̀bí kọ́lọ̀kọ̀lọ̀kọ́ máa fi àpì jẹ́mì àà gbogbo tí pẹ̀lórílẹ̀ ọlọ́lọ́dà fún ẹ̀rí náà dáa fi mọ̀ wípé kò sí nǹkankan ọlọ́pàá gbogbo ti bẹ́ sẹ́mẹ̀ yìí gbogbo ti mẹ́lẹ̀pọ̀ ó ní òǹdà fún wa jẹ́míyà láìyàn gẹ́lẹ̀ ajẹ́pẹ́ tí ó jẹ́ àrọ́ mù kèé sẹ́lóbi àti ní ó ti bóde ẹnu ẹ̀tọ́dà ogun ẹ̀fọ́ àìtọ́wà mẹ́dà wọn kà ni ó wà ẹ̀kọ́ ẹ̀ṣẹ́ kí lè rí nítorí pé ó ní sàpàdà ilẹ́jọ́ jọ́sí tí èyà ìgbòdó bí o òkè kí lọ wá kébẹ̀ àti sàpàdà ọ̀rọ̀ mùsùlùmí mà ní sinmi o ti múlẹ̀ bẹ́ra wa lọ ìsáàsùn àlàáfíà tó kó bá ara kí o máa fi sílẹ̀ wà ní ọlọ́lọ́ ọgbọ́sí apẹ̀rẹ̀ wà lábẹ̀bẹ̀ ẹ̀ẹ́rì wípé gbogbo tí a sọ́dọ̀ oúnjẹ ti ń báláǹsì ara wọn kí nẹ̀ rí wa tí a bá mú iṣu kàbáyìí tàbí kẹsì kàbáyìí tí a bá ń go wọ́n wà lórí sáwọ̀gẹ̀dẹ̀ dúdú wọ́n á sì bẹ́ wọ́n mọ̀ wá dà sí wọ́n mọ̀ fi ṣọ́kẹ̀ èyí ò sì ní ìjẹba wọn àfi kí ọyọ mara táǹkọ̀ wọn wọ́n mú àgbàdo kàbáyìí gẹ́ tàbá ń pẹ́ kàbáyìí náà àgbàdo nǹkan mí náà bẹ̀m̀bẹ̀ in tí ń pọ̀jù náà fi ń dájọ́ wọn ní o kí náà fi ń dájọ́ wọn in tí ń pọ̀jù náà wọn wọ́n wà ní à egbólẹ́sẹ̀ wo ẹ̀wà ní ọba lọ sẹ́mi àti ìjọba bẹ́ta bí kọ́ wọn tí bá rí pé ẹnu èèyàn ọ̀dún sáká ó jù ọ̀rọ̀ lẹ́nu ẹ̀kọ́ náà ẹjẹ́ wùwọ́ wà ní ẹ̀kọ́ tẹ́ẹ̀bà sí ìfòkù ẹ̀rì pẹ̀lú orí ó sì gẹ́gẹ́ o wàlá ìmòrò ewúro ní alẹ́ àná mo sì gílẹ̀ ní akàrún káàkà ẹgbẹ̀ kọlọ́bẹ̀ lọ mú ibi àtàbádà lápọ̀tẹ̀ náà ẹ̀yẹ kájíẹ̀ kírùn in tí a lọ́sọ̀rọ̀ ń pàkíyèsí wá sí fúnra ara wa ẹmọ̀ àtàfà àtẹ́lẹ́ àtọmọkéwú aṣọ sáàsùn dàrámù àbá àṣọ dàrámù pátápátá látà ìmọ̀yẹ ọdún ìfìwẹ́lì kẹkẹ́lú kẹ́nìkan wà wálé hmm. ẹ̀lẹ́ àṣẹ́sẹ̀ sí ìgbè tán wá rò mẹ́fọ̀ ní òsàásùn ní múlẹ́sẹ̀ ìgbè ẹ̀rọ mẹ́fọ̀ àbùkílẹ̀lẹ́ àṣẹ́sẹ̀ ìpé wọ́n pẹ́ kìí o ṣùgbọ́n tí a fi ṣe bí tí a sì sí ọwọ́ ajẹ́ sàásùn sàásùn sàásùn alámà lọ dúdú kìrìkìrì láì púpọ̀ ń bá ọ padà ẹmọ́ wọ̀rí èmi ló gbé ọbẹ̀ bóòlì fúnra mi tó sáré bá gbé ọbẹ̀ bóòlì kì sí bímọ̀ lébólébò lójú ẹ̀ ọmọ yóò ọkọ̀ mi rí èmi sì jẹun tọ́jú mo ti yóò ìlì jẹun mọ́ ìsúwà ìlàjọ jẹ́ kí ẹ̀sán gbà mọ̀ kọ́lá àbúkwà lẹ́wàá mo tán tẹ́lẹ̀ rí tíwẹ̀lẹ̀ ní kí máa ṣe ẹkẹ́kọ̀ọ́ jẹ́ ẹlẹ́sẹ̀ alẹ́kọ̀ọ́lẹ́ náà pọ̀sẹ́kọ̀ọ́lẹ́ sẹ́yìn wọ́n jẹ́ lásán jẹmọ́ aṣọ sáàdùdà lámọ́ra wa lọ àbá àṣọ́dẹ̀yà rámù wọ́n tẹ́dẹ́ bí pé wà nílẹ̀ yóò ní mẹ́sẹ́lì báyìí sí lájú tó nǹkan mi ìpínlẹ̀ láàbọ̀ bá jẹ́ bá ní èèyàn bá wá wọ́n sì ẹ̀dọ́kọ̀ rẹ pẹ́sàtò níbi jẹun ẹ̀yà abẹ́wà wá lọ́gbà ẹ̀dẹ́kùnrin kan mo tí àwọn ọmọdé sáré parí ojú owó mo sì bẹ́ẹ̀ sí lálejò ẹ̀sà mú kọ́pù ẹ̀dọ̀dọ̀ náà ẹ̀ẹ́rì kókò ẹ̀ẹ́rì kókò níbi ẹ̀ẹ́lẹ́gbò léwọ̀ dàkùnrin náà ẹ̀kì pure water gẹ́rin àlẹ́rì kókò pure water ìtàbí sàlẹ̀ kẹ́mìkẹ́ nú wa kókó mẹ́lùkó àti sọ́dí ara ágùnkúnra wa ẹ̀sì wọ́n àánú ọlọ́run bó ṣe tó ẹwọ bá ṣe fún ẹ̀gbẹ̀rẹ̀ wa kábọ̀ mímú nù ìkòkò asọ́dá bàbá asọ́dá rámù láì ìjẹ̀pẹ́ ní kẹ́kẹ́ wa Allah subhanahu ní pé gbogbo ti bẹ sánmà gbogbo ti bẹ lórílẹ̀ pátá olùdá lẹ́yìn rẹ̀ fún mastawa ila sama òun wá lọ́rẹ̀ ikú wà sí sánmà pẹ̀lú bóòsì rí àti tóbi ẹ̀wọ̀n fásàwáhúnnà sábẹ̀ àsàmàwàtí mọ̀ wá dásámẹ́ mo lẹ́bù rẹ̀ bẹ́ẹ̀ ní ìpele ìpele ìpele ó sì kẹsàmà méjì kò sí tó ọ̀rọ̀ ọmọ wọn ọ̀dá ẹ̀rí tí ń sọ wípé wọ́n dá ilẹ̀ sáájú kílé o sáájú sámà nínú súnrọ́tù fúsílàt alọ́sọ̀rọ̀ sọ wípé atẹ́kùrú nàbí lẹ́bí kọ́lápọ̀lẹ̀ arúgbọ̀ fi yàwó wàtẹ́tí àdúnà lẹ́wọ́ àndáadáa ọlọ́run ọba tó dá fújọ́ méjì pèrè nígbàgbólẹ̀ sílò ẹgbẹ́ ẹmọ mú ní kàmí ذلك رب العالمين وجل في رواسي من فوقها وبارك فيها وقدر فيها قوتها في أربعة أيام سواء ثم استوى إلى السماء لينا هو لريكم السماء wàhíyà ló ọ̀nà ó sì mà pé èmi fàkọ́ọ̀nà náà ọlọ́run wọn sọ ọmọ sọ́mọ̀ wọn ilẹ̀ arùn àti ilẹ̀ nígbàtọ̀dá méjèèjì tàn ó ní kí ọ sọ̀rọ̀ ìtì èyí méjèèjì ẹ máa jẹ́ tí mo dáyé fún ẹ sì kọ́ọ̀lẹ̀dá àtẹ́yìnà tọ́ ẹ̀yìn àwọn méjèèjì ní gbogbo tó bá ti pálásẹ̀ à ń se lọ náà lọ sẹ́mà ti lẹ̀ ọlọ́run wọ́n dá wa padà wípé sẹ́mà ti ń bẹ lórí yìí gánjẹ ìgánjẹ ẹ̀sọ̀ bí ẹ ti rí tó ti kẹnu bọ́lẹ̀ bí a àṣẹ bí ọlọ́tiwà kálópí rẹ̀rẹ̀ tààrẹ́ ti rẹ̀rẹ̀ tààrẹ́ ti rí bí ẹ̀bá ń wò lọ́ọ̀kan bí ẹ̀kún lọ́dá gbó nígbà ẹ̀bá sún bẹ̀ ẹ̀ nígbà ti fi èèkàn kàmẹ́lẹ̀ ẹ̀sọ̀ tí ẹ̀dùn kan rí tọ́tù ayé ìkáàkì tó wá rí ọlọ́tí ìkàkàsámà inna ìyàtọ̀ òru àti ìyàtọ̀ ọ̀sán ọlọ́n tó dáì o náà ní pèrè lọ́kà ṣoṣo àwọn àfáà ní ìsìláàmù lẹ́lẹ́wà náà òun náà ní kí òru ó dé pẹ̀lú òkùn kọ́sùn ó dé pẹ̀lú mọ̀lẹ́ apákan ní rẹ̀ kọ́ àti bí òru àtọ̀sẹ́ sí máa ń gún ara wọn gbà mí tó bá wè ní ọlọ́run ọba ń sì ní kọ́sùn odò tó bá wùmí gbà mí ń ní kóòrù ó di ọ̀sẹ̀ ń dèrò ogun ara wọn apákan ní ìtumọ̀ rẹ̀ ti kọ́ ìtumọ̀ ní pé ìgbà mí kí ń dòrò ogun tẹ́yìmù àtẹ́gbẹ́ ìsinmi ìṣẹ́mọ́ta ti rí báyìí sí ah, gbogbo bí ó sùn mẹ́fà sẹ́yìn ìyókù ọwọ́ kọ́lọ́sẹ̀ tẹ́sàn àgbẹ̀wọlé ah, o a sì tún pè lọ́sàn ó a sì pèrò rí bí 13 days ago ah, ọlọ́run níbi ṣe wọ́n ara wọ́n sẹ́yìn lè ṣe ẹwà dápò ìdí ṣe fún nínú àwọn òṣàyìn إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك الذي تجري في البحر بما أنزل وما زال من السماء من ماء والفلك Ọlọ́run ni ara ẹ̀mẹ́ ẹ̀mẹ́ Ọlọ́run ọba kò ní fúlìkù wa ọkọ̀ ojú omi Ọlọ́run lo ọkọ̀ ojú omi fúlìkù ní Kùránì ó lo fúlìkù iná ó lò ní singular ó tún lò ní plural ó tún lò ní akọ ó tún lò ní abo fìlìfúlìkìlì mẹ̀ṣùgbòrò ìdàkótò fìlìfúlìkì wá jàrọ iná bí i jàrọ iná olóòlò jámù ó tún wá lò lò abó ń bí ó ní wà ní fúlìkìlì lẹ̀ tí kẹjírí filibahari àwọn àpá ní kílọ́mà tọ́lọ̀ fi sí bá wọ́n ní àkọ́kọ́ ní wípé tọ́lọ̀ bá ti gbèrò ókọ mí tọ́kọ̀ ojú omi ń jẹ́ tó kọ wá lábo ọlọ́run ó lòlú àbò sẹ̀fínà kí náà pé gẹ́gẹ́ sẹ̀fínà ọkọ̀ ojú ẹnìkan ló ń fẹ́ sọmọ àwọn oníṣẹ̀fínà àwọn bá ní sọ ọmọtúnmọ̀ tó ń sọ ìpolówó ọmọtúnmọ̀ ìṣùgbọ́n orí kódò lẹ́nu ìjọba àkùkù ọ̀rọ̀ ní káàbù sí o oríṣẹ́ kí lọ́mọ̀ ní ẹgẹ́ bọ̀ kí ni ìtumọ̀ ìfọkọbalẹ̀ olùmọ̀wá orífọkọbalẹ̀ olùmọ̀wá ó fi ṣẹ̀ kí náà lẹ̀ wà ní fúrúkì láti ìtẹ́jìrì fìlìbáhà ọlọ́ni ọkọ̀ ojú omi tí ń rìn lójú omi sẹ́yìn lẹ́dá omi sẹ́yìn lẹ́dọ́kọ̀ ojú omi bẹ́ẹ̀ bá lẹ́yìn lẹ́sẹ́ ìntẹ́ fi sẹ́sẹ́ ìlẹ́ni bẹ́ẹ̀ sì ní ọkọ̀ ojú omi ẹni ọkọ̀ pọ̀ sínú ni àdẹ́bì lórí nígbà tí pípé lọ́rẹ̀ bá ń pọ̀ bí ó ṣe ṣe mẹ́lẹ̀kájúlù wa wà nẹ́bì lóòṣù pé ọkọ̀ ojú omi rọrùn sáwù ẹyẹ tí ń fò lọ lórí òfúrufú wá fi ọpọlọ rẹ chíǹjì ẹyẹ wù sí kọjẹ́pọ̀kọ̀ àyàsókè ọwá kọ ẹ̀yìn rẹ̀ omi wọ́n kọ èyàn ìsàlẹ̀ padà ní tọ́dọ̀ kojú omi náà sí ẹ̀yìn ni ẹ ọgbọ́n bákan náà tẹ́jìrì alàmọ́tìrì báhà mọ́tìrì ilẹ̀ yìí nǹkan ọkọ̀ tó lọ́lọ́ alàmọ́tìrì báhà sẹ́yìn ni ẹni agbára tí ò fi rí ó sì wúwo ọlọ́run wá ní mélòó ń wéètì èèyàn tí wọ́n bá sì dúró ní ìsìn ìnà ẹ̀lọ ó dìgbò ọba tó rí tó kú kò tó wá lé fún bọ́nà ọba kó sí dédé àwọn nǹkan tí ó jẹ mú ọkọ̀ ojú omi rí lórí omi ṣùgbọ́n ní pé gbogbo bá ti rí ní ojúmọ́ nínú ọkọ̀ ojú omi àwọn kó nígbàtí èyàn wà ní plé tí ó blú plé tó kọjá mọ́ bàbá iphone nílẹ̀ mọ́ bẹ́ẹ̀dá ẹjẹ́ sọ ẹjẹ́ sọ bí tó kọjá bẹ́ ní lọ́mọ́ sí bẹ̀ jẹ́ ìsọ̀ orí lókun ọkọ̀ tó bẹ̀rẹ̀ lórí omi gbogbo gbà torí kíni ìkìtẹ́lẹ̀fà mẹ́rin fi rùkúbí ìfúlùkì àwọn àfáàfí mọ̀hánra wọn wípé sọ́lẹ́tọ̀ kí mùsùlùmí ọmọ ọgbọ́kọ̀ ojú omi lìlì jihadi ni o àwọn ìdíyàrọ̀ yálà láti gbé tó ìgbọ̀nà lọ́wọ́ bá ní o àbí yálà ọ̀fẹ́ lọ kọ́mọ̀ ní o ọkọ̀

ọ̀rọ̀ kejì òun ni pé kò sí ètò ìlú mẹ́ torí fún ọlọ́tọ̀lá lè sọ wípé bí ma yẹ ń fa òun náà torí bí àǹfààní pọ̀ bẹ́ tẹ́yẹ àtẹ́tẹ́kẹ́ ni ò tẹ́ẹ̀rì ẹ̀rí pé àǹfààní tó lọ ń sọ ìná wà láyé àwọn tí ń rò pàdà ń kọ̀ntú ayé èyí tó jẹ́ àǹfààní tó ń kálukú mẹ́ wà ní ọlọ́run tó ń gbà fún látọwọ́ ara wa ti pẹ́tipẹ́ wọn pín ayé sí mẹ́ta first world olùlàwọ̀ Amẹ́ríkà Europe second world àwọn ará Asia àmọ́ gbogbo bí àwọn jẹ̀sí tó rọ̀ bíyà Middle East àwọn olè àbàkọ́ lè tọ́dọ̀ abẹ́yìn ẹ̀nà ni amẹ́ríkà ojú rẹ̀ sí ọwẹ́ tí a bá wá ní ọ̀pẹ́ bá ń fún wa wà láì bí ẹ ṣe fúnlẹ̀ máa ìgbádùn ayé tó ọlọ́run sì tò sílẹ̀kùn gbé èkó bá mú tí máa mú kọ ó sì sì fáwà náà omi igun rájọ́ mú tẹ́sì yàtọ̀ tó tọ́wọ́ ṣùgbọ́n bó lè ṣe sẹ́nu èmi náà sájọ mẹ́ ó dá ìyá pé tí wọ́n bá ti lù tán oní ń taari sí a asálù ti aná mẹ́ èyí tá bá sì di ẹsẹ̀sì náà ni wọ́n ṣe kí ni o náà wọ́n sáì tẹ̀lé wa ó sí ọlọ́run sàásánláwò nínú hadithi tí mọ́mọ́ àgbàwà min hadithi mahmud ibn labid rọ́bí yàgbọ́wò tàlàràtọ́ olóòsọ́lọ́ ní ìfìnàtàní yẹ̀kọ̀rọ̀húnmọ̀ bùnú adam nǹkan méjì kan bẹ̀ ọmọ nàbí àdámà máa kó yà rẹ̀ yẹ́kọ̀rọ̀ olùmọ̀wò ọmọ ìdẹ́gbẹ̀rẹ́ ma kó ìrà gbogbo wà ìmọ̀wò fẹ́rún làwó mìíràn ìfìtínà ó sì kù gbà mí ó lóore fojú kọ́lọ̀ ọmọ gbọ́mọ́lẹ̀ gbogbo lọ ẹ̀lọ ọ̀pọ̀ láàrin tí ò lè yí pẹ́padà mà ara rẹ̀ ti á pẹ̀lú òkú ọlọ́run 2019 àjọ̀lú asúrọ̀ kìí tí a bá ń sàbá lẹ́gbẹ̀rẹ̀ ẹ̀tọ́rọ̀ pé àbíhù orísìí tàbí pé yọ́ dàkẹ́ láàrin ìṣẹ́dùkẹ́ yìí yákọ̀ọ́ wùlmọ́wù pọ̀sẹ̀lọ́bẹ̀ ìgbà ìbíbá ní ìgbà dára tó ń bọ̀ mọ́ pẹ̀lú wàlmọ́wù fẹ́ ìrùlẹ̀wọ̀ bákan náà wà yẹ kúrọ́wù kílátàlìmá ọ̀rọ̀ rẹ̀ kò láìkì gúdùkì àwọn ọmọ ń bà play ló sì bú mẹ́ka náà alábi sí àdínà ṣe ẹ̀hẹ́ àti ẹ̀fẹ́ ọjọ́ ìrìnbọ̀ pọ̀ nílé ọwọ́ òkè duplex àwọn ọba kọ̀ ọgbọ́n gúnbẹ̀ yóò fẹ́ kí dúkìá wọ́n pọ̀ wákìlá tùlùmẹ́ẹ̀ kí dúkìá ò sì máa ń ba àkọlù lílé ìsáàbì kò ní jẹ́ kí ìdú èèyàn pẹ́ wájú ọlọ́jọ́ gbẹ̀lẹ̀gbẹ̀mọ́ gbogbo aláwọ̀ sọ fọ́nà pé sé ti ìrójọ́ ni mọ́ ọmọ ẹ̀rọ alákòóse tí wọ́n bírù ní wọ́n bí Dangote náà torí kọ́ ìdá ń sọ máa pé déyìn ò lè láyé wà lẹ́wọ̀n abílọ́rọ̀ ẹjí ọkùn láyé tí a máa ń gbogbo àwọn tí ọkùn lé kalẹ̀ bóòlù lọ́pọ̀ sí méjì kò sí tó bí nígbàtí sí ìbẹ̀ láyé o jẹ́mọ̀ àtàlẹ́ tó

yàrá tó dàbí mọ́sálásì lójú wájọ́ nígbàtàwà gẹ́gẹ́gẹ́ ṣe bí ní ò torí àpò sí àbúrí àgádá ní tókù mẹ́lẹ́sì sẹ́nìkan bẹnu wá ní ìtójókù jẹ́gẹ́ ẹlòmí bẹnu wà ìbí pé wọ́n ilẹ̀ tí ẹ́ ti gbà mọ́lọ́ kìí sí márùn mẹ́fà mẹ́ kò sì fi sẹ̀bí láìpù tó 10,000 sọ́dọ̀ lọ́rin ó ti rẹ̀ tẹ́ẹ̀mẹ́fà yóò tó rà ní náà torí kọfẹ́ ẹ̀kọ́ ni jìbìlà wa ní ẹ̀ṣẹ̀ dáwà lò ẹjí bá jẹun tí yíó mú wa in tó kù tí ó túnmọ̀ wa ní bẹ́kùnbẹ̀kùn ọ̀sọ̀ sójá ló tó lè bẹ́yẹ̀ fún jẹ́wọ̀ wá jùlọ ẹ bá sọ gẹ́rẹ̀gẹ́rẹ̀gẹ́rẹ̀ wọ́n sáfúrí ọkùn tíkẹ́ ti kánsílọ̀ ọdún mẹ́rin ò lè tí ì parí tó ti máa kàrò owó chairman local government ọdún fa ilé ìrìnwà gọ́ọ̀lọ́ṣìpù kan ránlẹ̀ ya president náà kan tó wá nínú president yóò tó máa wá lé pé nínú president alágbára ayé kó tó wà mẹ́rin tó bá tó wà mẹ́tàn yóò gbà á tó tó bí mẹ́fà tó bá wá dájú bẹ́ẹ̀ náà tàn yóò tó máa wálé pé kí mú lé sí ohun tí kí ní òfin lọ gbé e. kò sẹ́tù tó kò jẹ́ jẹ́nu wà àǹfààní ọlọ́dún ni mo ṣe àwọn odò ìfúyí àti bí mo ṣe rọ e sí rírìn ọkọ̀ ojú omi lórí ẹ̀ àwọn àfáàtì ẹ̀wá ní ká má lọ ojú odò ẹ má lọ gbogbo ní ọ kọ́dà kọjẹ́ pé èèyàn fẹ́ ṣe jihadi kọ́dà kọjẹ́ pé èèyàn fẹ́ lọ Mẹ́kà kọ́dà kọjẹ́ pé èèyàn fẹ́ lọ inú wọn ni mọ́mù Málíkì rahimahullah ṣùgbọ́n táwọn àfáà bá ń sọ̀rọ̀ ọ̀dà pípọ̀ wọn ò takọ àdínábì kí èèyàn máa mẹ́rin là wọn màjìlẹ̀ ni àwa sóbi bẹ́ màjìlẹ̀ omi àwọn kò sí tóbi pọ̀ ṣùgbọ́n gbogbo ọ̀dọ́ wọ́n bẹ̀rù kéno òní ẹni ọkùnjò bí kéékèèké ìwọ̀n bọ́ mẹ́jọ́ sì tóbi tí ẹ rí náà lọ́dọ̀ wọn náà ọkọ̀ ojú omi náà ni a fi ń tù tí èèyàn wọ èsì ìsáàbà mú ọ̀sẹ̀ ẹgbẹ́ tí wọ́n èpé omi kankan lọ ohun ti gbọ́ wọn nù wọn lọ sí sáàmù rákùn omi lálálá kí wọ́n sì rí ọkọ̀ ojú omi tọ́lọ ń fún àwọn ará abẹ́ ń ṣe tí sì ń lọ tí pọ̀ tí nǹkan kò ṣe wọ́n wá ń dájọ́ pẹ̀lú tí ń rí lọ́dọ̀ wọn nígbà ayé wá ń fẹjú sí àwọn wá ń pè wọ́n bí wọ́n ṣe mistake ṣé lọ́dọ̀ ọlọ́run sọ́rọ̀ ṣe mistake ń gbádà bẹ́ẹ̀ sì nìbọn mọ̀ lé gbogbo ẹ̀kọ́ wọn pátá wọn jáde Mẹ́dínà gbogbo ayé sí mọ̀mọ̀ dáwọn àwọn akọgbákágbọ̀n ó sì rí bẹ́ẹ̀ nígbà pé ìmọ́sọ́dọ̀ síbẹ̀ gbádẹ̀ àwọn àfá àwọn rọ̀bíyà àwọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn sàhábà ọ̀pọ̀lọpọ̀ tí ó tí kó bẹ́ dínà àbúrò mẹ́nu wa abúrò mẹ́nu wa ọlọ́ni ní òun sí ọkọ̀ ojú omi báyìí kí ni máa ń sàmọ́ Málíkì gan ẹ̀dàkùn in tí ó bì fẹ́ bì dọ́nà lọ́hùn ẹ̀sìn ọlọ́ni ni àbẹ̀wọ́ ẹ̀sẹ̀ fún mà ó wá ní kìí sí yóò nìkan ìró ọmọ ojú omi táwọn rí ń gbà náà wọ́n ní sẹ́ ẹ̀mọ̀ wípé ẹnì kò ní gọ́kọ̀ ojú omi kójú obìnrin àti kí ayé ọmọ ní òwò rẹ̀ wọ́n níbi ìbò wọ́n ní adámùrìsì tààrí mẹ́mẹ́ ẹjá ìgbòwòkè ló láti bí sí ibi kò sì bá ìrìnà lọ yóò sì kó yàn mẹ́fà obì wá fẹ́ paramọ́ yóò kò bí yọ́ pọ̀pín obì orí ẹ̀ má kọ̀kọ̀ ojú omi o torí ẹ̀ sí o àparamọ́ kò sí bẹ́ tọ́kùn ìtẹ́ tó wáyé ọmọ gùn kọ́ wọn ni à kò mú rọrùn àti ṣe bàádà ẹwà pé ìbàdàn ètìjárọ̀ lásí o àwọn ìdájá mú káàkiri náà ní o lẹ́mọ̀ wá kírun ní dẹ́gbẹ̀dẹ́gbẹ̀ àà lọ́wọ́ tó yìí ẹwẹ́jà yóò ṣe yìí nìkan àwọn afá fi sára ìgbẹ̀rẹ̀ jẹ̀máà tí ọlọ́run bá ní kí ìmáàmù Málíkì kọmọ ọ̀rọ̀ ilé mi táwọn èèyàn lọ sùkúù nú ẹ̀ rẹ́sọ́rántì mẹ́mẹ́ wọ́n tún ní ilé ijó kápàkì mẹ́mẹ́ báńkì mẹ́mẹ́ ọjà mẹ́mẹ́ mọ́sùn mẹ́mẹ́ ṣùgbọ́dà kọ̀ǹkan sẹ́wẹ̀ pàwọn náà sọ pé kò sí kankan ṣùgbọ́n ìlà tí a fi sọ́gbà náà ó nìyẹn ọlọ́wà ní àǹfààní irú àǹfààní ò wá ní omi àtọ́kọjú omi ó sì wà ṣẹ́ ẹ ma yẹ dúró àwọn èèyàn táwọn olè pa nítorí fídíò ní pé ẹnìkan tó bí i ládùgbò ẹ̀rùmí lè mẹ́lì tí ìdọ́jọ́ nígbò ṣe sàá ní ọkà bá jẹ́lù ìdébò lókùn à kíkiri ìlérí tó ti wọ́n ìwọ̀n ayé ara gbogbo àwọn ìtẹ́jẹ́lẹ̀ sí àná ló ṣe bó pé àkàfẹ́ kò dànù ẹgbẹ́ kò dànù ẹgbẹ́ ìmí bí kúlẹ̀kùdọ́ ti ọsàkùwà bí tó kún bọ̀ fídíò sí dé ṣẹ̀rọ lè tọ̀run ṣẹ́sà ìdádà lórí ẹ̀mẹ̀ nípa tẹ̀tẹ̀tẹ̀dẹ̀ ṣe mọ̀ ọlọ́pàá yọ mẹ́nìkan lánú mọ́lú ẹ̀lẹ́kù ẹkùn gúgú lọ́gbọ́jọ́ pàtàrà sí ìlàsẹ́ta 10,000 kó lọ bẹ̀rẹ̀ mẹ́ta ẹni sùúrù sẹ mọ́ nọ́mbà yìí ara wọn nọ́mbà mi ó wọ́n bọ́ ó nà rẹ̀ nàìjíríà ní gbogbo ní mọ́lù ẹ̀wọ́n fọ́ ogun ẹ̀kọ́lọ̀ ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ èmi ní áṣẹ́ ti lọ wọ́n pẹ̀lú ọmọ wọn ò torí èyàn méjì mẹ́ta lórí áṣẹ́ ti lẹ́rìnkẹ́ lọ òpòṣẹ́jì nígbàtí ló sì tí ma bí ó sì ọgbọ̀ ẹ̀ tàbí kó fi sáré lẹ́yìn pù tí ó dáhùn àpò ẹlọ́pàá ọ̀ṣọ́pàá lọ yọ ọ̀ṣẹ́ ìtìmọ́yà lánú owó lórí tó bá yẹ ní àwọn èèyàn kan tí láìfù wọn jọmọ́ irú ìràn àwọn fóònù kan fóònù mi ń bẹ̀tà lórí ìfẹ̀gbẹ̀ tó lè bá kàmọ́yàn lọ ìyà ní ìyà fóònù ó kò jẹ́ yẹn nígbàtí èyàn lo fóònù àtòhùn àtẹ́ tí ò rí náà tí ó ṣẹ́kọ̀ láàrin wọn ó ti mami tírì wa ó sì kàmọ́lójú ẹ̀ inú fóònù náà rọ bábá ní ó lè fún ẹ̀yìn fóònù mi fóònù ní ìsí ń bẹ táìmù tẹni bá fẹ́ lónìí kẹni ọ̀tàn torí tí kẹ́yìn ìlú bá ti wà ní bẹ̀bẹ̀ yóò mọ̀ dá rẹ̀ ó ti sílẹ̀ ní ìsàbí ò sílẹ̀ láptọ́pù ní ń bọ́ àsílẹ̀ ní ń bọ́ àsílẹ̀ àlàkúlí ṣe bí ń bò ní pàkẹ́ ní lọ́dọ̀ ti wọ́n lò kú ní ọ tó tún àyíwá ṣe ní ọ wọ́n tàrí ẹ̀sí láfíríkà bí wọ́n tàrí ẹ̀sí ṣùgbọ́n nígbà tí wọ́n tàrí ẹ̀só ṣe é foríru jama'a ẹn tí ó bá sẹ́sì nù wá ń bí ọlọ́mọ̀ fi àdẹ̀wò tó ga kan o ẹjọ́ kí ní ń dùn mọ́ wa núná àwọn ará Áfíríkà yìí kí ló dáwọ̀ ọ̀mọ̀lẹ́ jẹ̀ náà àwọn táwọn Áfíríkà sí o ẹwọ bí èsì dìsí àlàbẹ̀ yìí wà kéèyàn ọlọ́rẹ̀ mẹ́ra pátá téèyàn ẹgbẹ́ rẹ̀ lókù nítorí wọ́n ń tẹ̀lé sí lálẹ́ bra kóbi ọlọ́mọ ara bra yóò tún mọ́ wá fi sí ara rẹ̀ lẹ́yìn báyìí wọ́n wà tó wá mọ́ já sí èmi mo ti kọ́ mú ní ọlọ́rin nǹkọ́ méjìlá mo ti múlẹ̀ ẹ̀tí mú kan bẹ́ẹ̀ ọ̀dà wíà jẹ́mà á ń kẹ́ ní ọmọ sẹ́ẹ̀tì wà báwọn tó ń ti bẹ́ẹ̀ ẹwà wo oògùn tààlà ń lò gbogbo ògùn tó bá ti lọ rèé forí sọ ìbínú ọlọ́run pẹ́rẹ́ báyìí onímọ̀ lẹ́sí àásẹ̀yìn ẹwọ bí ẹ ṣe máa ń ta kọ́ndọ́mù náà tí ẹ ń lò síbi ìbínú ọlọ́run káyẹ báwọn wà bẹ́ẹ̀ lọ́wọ́ tàà wà yìí ọmọ èké tó bá níbà ní ìbà tí èyàn fẹ́ fọ́ kúrò lára ẹ̀ tàbátá tí ó gùn fífí náà ká náà jẹmọ́ra lára àwọn èèmọ̀ tí bẹ́bí nǹkan yẹn àwọn tí ó gbà wípé aláwọn èèyàn ní bá fi wà ní jẹ́nà a ní ọmúnú owó wọn tí ó fi lẹ́sì àwọn nǹkan tí ó káwẹ̀ lè bá sórí ṣe bá ti ní president pẹ̀lúrí former president Nigeria láìtí ìdí president ó gbé 250 million naira fáwọn copas kí wọ́n fi ra kọ́ndọ́mù ọlá Nigeria nù in táwọn ilé ò ní ìdí àwọn ilé ìdí àwọn ilé òkú wá lára àǹfààní yẹn náà nígbà tó ní wípé kí lórúkọ rẹ̀ kàábà ó ní kàábà ti dàwórí sáájú kan ṣe ó tó wá tọ́kọ́ arákùnrin sọ̀rọ̀ pa kí sì lọ́fà tipẹ́tipẹ́ wọn ọ̀pọ̀ orí kàbá wọ́n pọ̀ báyìí tambayi wọ́n wá sí gíní ohun wọ́n kún orí rẹ̀ wọ́n kún orí gíní orí kàbá ìwọ̀n bóòdù tó wá rọ̀ ìbòdì ọ̀rọ̀ sí báwọn yóò mọ̀ wá jẹ ẹsẹ̀ ẹsẹ̀ yóò bá wúlẹ̀gbẹ̀ kan àwọn àmàlẹ́kọ̀ wọn tó kọ́ ọdún tí ẹ̀nà tó lọ kò tún wó nígbà ọ̀rẹ́sí bẹ́ẹ̀ tó kọ́ ẹ̀rù ń ba gbogbo wọn wípé kú láti wá dalí olóòwò àwọn tí ó ti ń kọ sáàdùkámù òkú ó dé àwọn náà kristi wa kò nígbà fẹ́kùn ibi ọlọ́run ṣe ní bóò lọ́fẹ́ dá o lẹ́yìn ọ̀rẹ́ ìtí gbogbo wọ́n sápadà wà gbà ẹni tí ó máa ké tọkọ́kọ́ ń sá gbogbo èèyàn lọ́họ́ tó kálukú lọ tilẹ̀kùn mọ́rí tí mo sì dàjí gbogbo wọn jí wọ́n kọ lílé rẹ̀ wọn ò sọ́gbọ́n wọn ò sọ́gbọ́n wọn ò sọ́gbọ́n pé wọ́n lè kẹjá tàbí lọ́gbọ́n lè sẹ́ni wọ́n lè ìgbà gbogbo tó wá kún lọ pípẹ́ wá wò tí wọ́n fẹ́ máa tọ́kọ padà tó wá ní àwọn ọ̀pọ̀ tí àbá ti gbé sókè wọ́n wá ní ìdíkì àwọn ará sáàmù ọkọ̀ ojú omi wọn kan bọ̀ ọbalazẹ́ntì sí jẹ́dà ìbẹ̀ ni àwọn ará lọ́wọ́n lọ́wọ́ àwọn ará Sham jẹmọ́ra tá a bá ń sọ̀rọ̀ pa technology wọ́n padà wà á gba ẹnjìníà kẹ́nẹ̀ àwọn ará ẹnjìníà kí lọ́sẹ̀ àbára tó a bá ń sọ̀rọ̀ pa technology àwa mùsùlùmí káà ní àwa mùsùlùmí ìsìn tí mọ̀ sọ àwa káà ní torí pé ẹ̀sìn ẹ̀ntọ́lọ̀ ń lárúbáwá ni jẹmọ́ mọ́ fẹ́kọ́ fàbàlẹ̀ fún yíò àwọn akínìkà tí a jí gbé àwákà ní àwákà sí gíní o káàkiri ọdún nígbà kásìkà àwákà ní túpẹ́túpẹ́ lọ́gbàwá àdámá tí wọ́n ò ní kí wọ́n sọ̀rọ̀ kí ni jẹ́ bí sọ̀rọ̀ kí ni tọ́dà bí ló ń jẹ wọn tábúrú àti ìwò ara ràkúnmí ó sì dábò tí a bá bẹ́ẹ̀ sówò in táwọn tí a ní tẹ̀kọ́lọ́jì ìpìlẹ̀ tí a ń ṣe kalẹ̀ ìṣàmù ní ọ̀nà ọmọ ara tí a bá fẹ́ lò kí iṣẹ́ ní ẹsẹ mẹ́ka kò ti wá kọ́ńkà lúkẹ́ gbogbo tí ń ṣe ń bẹ̀ ó ti bọ́ sí abẹ́ dawla islamiyya wọ́n sì change èdè wọn sí arabiki gbogbo tí a kọ́lẹ̀ àwọn náà tó kọ àwọn náà ọkọ̀ àwọn ọkọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àdéhùn ọlọ́run wá ṣẹ wípé ẹ̀yin mùmìnì ẹ̀yin mọ̀dántí ń bẹ láyé fún bẹ́ẹ̀ nìkan bá ṣe kankan tó ṣàǹfààní láyé torí yí mo fi jí ọmọ ṣùgbẹ́ iná ẹ̀mọ́ ìdókò torí tàà bá kò tẹ́ẹ̀sì dìsí wàláhì ìmẹ̀ẹ̀sìn ó ní mùsùlùmí ti gúúdù kèsí tó ṣe ogun ayé lè àṣọ́rùgbì ní sọ̀díyà kankan kátù káàdè kásìbákásàwò bákan náà orílẹ̀ Palestine sáwàlá ní àwọn mùsùlùmí àwọn ni wọ́n ní àwọn sì kọ́ àdéhùn ọlọ́wọ́ bá lórílẹ̀ ní pé ẹmbá ti ń se tòun ló wọ́n máa jogún lè fún àwọn àsìkò kan bẹ̀ tẹ́wọ̀n bà ní Ísírẹ́lì tó jẹ́ pé àwọn lójú ọlọ́run lórílẹ̀

ẹgbà tí ń se tọ́lọ́n lórílẹ̀ àwọn ọlọ́run bá gba ilẹ̀ fún ẹni ọba tí tí ẹ̀má yóò tó balẹ̀ lọ́wọ́ wọn àwọn mùrùnmí ní ìjọ àná làbá nǹkan lọ́wọ́ àwọn mùrùnmí ní ìsìn ọ̀run náà láti bá ìran lárúbáwá sí ìran tó súnmọ́ ọ̀làjú ni wọ́n wọ́n súnmọ́ ọ̀làjú ti wọ́n ṣùgbọ́n lọ́wọ́ wà nẹ̀bí ní ọwá fìlà wọn lójú ìran lọ́rọ̀mọ́ tó súnmọ́ náà jù díẹ̀ àdẹ̀wò lò sí kọwọ́ bá o náà ni àwọn ará Yamani Yamani yóò tẹ́tí no Habasha Ethiopia àwọn ará Ethiopia àti ìjàwọn lógun wọ́n wá kó wọn lẹ́rú ọ̀pọ̀lọpọ̀ gbogbo ọ̀làjú tí ń bẹ̀rẹ̀ Ethiopia wọ́n wá ń fi lọ́lẹ̀ ní Yamani ó fi lọ́nà bó ní yemen ní ebuwan ní yaman ní lọ́rọ̀wá ó fi lọ́nà bẹ̀ ó fi lọ́nà bẹ̀ ó fi lọ́nà bẹ̀ ó fi lọ́nà bẹ̀ ṣùgbọ́n táwọn ìbá wá fẹ́ máa sọ̀tàn ló lè wọ́n mọ̀ wá parọ́ kẹ́lẹ́kàn dúkìá wá ti ẹjí lọ gbogbo ẹni tí bá ti pé dúkìá wá a ẹjí lọ ní tòótọ́ ṣùgbọ́n àmà tó rẹ̀ kí ló dé ká pè dúkìá wa ká mẹ́jọ dáhùn kul man harama zinata allahi lati akhadha li ibadihi wa tayyibati min rizq qul hiya lil ladina amanu fil hayati dunya plane le bari to le mo ni ilé láyé plane le ri o kan gbọ́dọ̀ wá padà an sanfani e padà pẹ̀lú pé Ọlọ́run sọ pé òun ṣe nítorí wa náà sáà sáfàǹtì wà láyé tí ẹ bá wá sí lọ síbọ̀ náà èpè àyè ìbúnà náà ni wọ́n gbà ẹgbọ́ sí ẹ̀tì rí pé wọ́n ti sáńsẹ̀ ti ní ìbọn no orí ah wọ́n ti polówà lórí bọ́ọ̀bù wọlé olórí o nípo ló ti tẹ́lẹ̀ yìí wọlé òun wọlé ti jẹ wòye ah but ó yẹ kí òfin ọwọ́ lórí rẹ o yóò lò tó ẹ̀ṣọ́ máa ah, ó ní ó nígbà náà wọ́n ṣe ìgbìyànjú fáyé wọ́n bẹ̀rẹ̀ lọ ìlúṣe wọ́n ṣe ogun kọ́ tó rọ̀ mún pín bó ti ẹ̀jẹ̀ pé tí ó jẹ́ wọ́n lọ́nà ríkà kó mẹ́ ní pé ìsìláàmù náà ní abẹ́ ìtakù wọ́n ṣe débi pé fóònù ilẹ̀kùn nẹ́tẹ́lómi ìfipọwọ́ wà láàyè ọlọ́ni pẹ̀lú bá ti padà títí mú ọlọ́run ti kó láre yóò sì máa bójú mi wà ń ta ọlọ́run bẹ́ ọwọ́ dákùn jẹ́ pọ̀ rẹ̀ lọ́kọ́ ọlọ́run fọ́lájọ́kùnrin dákùn àbí ọwọ́ jẹ́kọ̀ọ̀rọ̀ ẹni kọ̀ọ̀kan wọ́n jẹ́ agbangba wa lọ́wọ́ dákùn àbí ọwọ́ jẹ́kọ̀ọ̀rọ̀ ẹni kọ̀ọ̀kan wá jọ dá agbangba wa lọ́wọ́ níbi ìgbẹ̀wọ̀rọ̀ ọba àti báwọ̀rọ̀ ọba lọ aslaha ma bainahu wa bain aslaha Allah ma bainahu wa bain an-nas ẹn tó bá lè manéjì ìntí bẹ̀rẹ̀ àtọ́nà ọba ní kọ́kọ̀ tó bá eré ṣe dáadáa àà ọlọ́run náà ò lè jẹ́ ká awapọ̀ róòmù faris nítorí tí ànábì sọ pé ẹsìn máa wọ́n yẹn ní o látẹ́gbà òdínà sálàmà nǹkan kọ̀blákùn àwọn tí ó tọ́rọ sáájú yí irú tí ó ń ṣe ní ọmọ òun yìí ṣe níjú ẹ pàdà bẹ̀rẹ̀ wà nàbí pé àwọn ogun ni àrùn wà faris sí ẹ̀sìn àfáríkà tó rọ́mù àrùn ní family nurse ta náà lè yẹ̀tẹ́ mẹ̀lẹ́yìn lónìí lọ́dọ̀ títí tipẹ́tipẹ́ àwọn lọba aládé tipẹ́tipẹ́ àwọn ní ọmọ pẹ̀sọ̀ sáàfin sẹ́pẹ́lẹ́ ó ní ọlọ́run ògbé ìdìde kí wá máa dírẹ́sì àrò ògiri ìlọ́pàá tó fi jẹ́ pé ó ń tọ̀ ọmọ níbi ọlọ́run níta ni gbogbo ẹjú bá fi kọ́tìn sára alé tí èyí ṣe bí tí lé ti ní ìdí kọ́tìn ebi kí wọ́n bà wọlé wa torí pé a ní ìdí afẹ́fẹ́ láti bí kèrèsì láti yọ window window sì ní a ní kíká kọfà rẹ̀ torí òkan ní sílé wa ọ̀wà àmọ́ window nìkan àtàrà ògiri ìgbàwó wà sásọ̀ àdẹ́bì ní ọlọ́run sí níbẹ̀ sí bá nǹkan ṣe bẹ́ẹ̀ lọ fẹ́ sọ pé káwọn mọ́sí gẹ́ẹ̀mà gbogbo ọgbà tí ó sì máa sọ wípé àwọn ìtàpáṣẹ́ in ti bẹ̀rẹ̀ ọmọ tọ́jẹ̀ nǹkan ayé náà sígi ni òní ọ̀fí ń gapá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní ìkẹ ìwóòtẹ̀ lọ́dọ̀ wa àti àìgbàfúra wa ti bẹ̀rẹ̀ àwọn mùsùlùmí náà àwọn mìíràn sọ̀tọ́rọ̀ ìjọ kẹsùpẹ̀ kọ́rọ̀ kọ́sà àwọn wa jẹ̀mọ́ àìjẹ́ kọ̀kan wọ́n balẹ̀ torí tọ́lọ sọ́nà gbánu wípé sàyẹ́jì alùgbọ́ àwọn mùsùlùmí abáfara wá sí ẹjẹ́ a máa ṣiṣẹ́ kọ bá sì bára wá sí ṣùgbọ́n nìkan sọ wípé kò dí solúsàn àti bára wá sí là sàyẹ́jì alúgbọ́n gbádẹ àwọn sí ìlú sọ̀rọ̀ àsìkò sì ń bọ̀ tí wúmọ̀ yóò tọ́lẹ̀ ọ̀rẹ́ para àdẹ́bì lọ sọ́fà sọ̀rọ̀ wá tó bọ̀ sọ̀rọ̀ màdìrẹ́ níwájú wáyé tí ó wáyé sọ́rọ̀ àpọ̀sọ̀ bó jẹ̀jẹ̀ pé tó bá dé padà sálàbà lọ́wọ́ mẹ́lúhùn nìbú wà ó kọ àti ìjẹ́ ànàbí ọlọ́wọ́ kàkó lára rẹ̀ tóró ti parí nìbú wà sí ìyẹn lọ́fà tó fi jẹ́ wípé kò ní kírun mọ́ mùsùlùmí ẹ̀yìn ìmọ̀mù wa ni ó ti máa kírun tí ó sì ní nígbà fún ànàbí kan ìní ànàbí ni ó fi jẹ́ yóò bá tẹ́rẹ̀ lọ́rùn yóò tún wá máa jọmọ lẹ́yìn àdínábì sọ́rọ̀tọ̀ bí gbogbo àwọn àdàbí òkú náà sí jọmọ lẹ́yìn àdínábì sallallahu alaihi wasallam tọ́lọ ń kó gbogbo wọn jọ fún nínú látọ̀ Isra wal Mi'raj ọya kírùn fún wọn kí فمقامه المحمود يعرف في غد ولحوضه المورود أكرم مورد صلى عليه الله غير مقيد صلوات الله وسلامه عليه آية هنا لا ما تسواجه nípa tẹ̀sírò ẹ̀yà من الرحمن tó bá tó ti jọ mẹ́jọ in ká na fi lórí bákan ìyá hada Thank you.